our number one. Igbo ṣáwọ Nàìjíríà fún òkú ìyá rẹ̀ láti ṣe final barrier. fún ti ìyá wọn ẹ mọ̀ fọ́ o bẹ́ẹ̀ bá rí gbogbo àwọn tó dìbí rẹ̀ yìí ó yà wá náà lẹ́nu ṣùgbọ́n ayọ̀ wa kún ìdùnnú ṣubú nítorí wípé a rí. Ìgbòho ṣà ẹkùn bàbá dami ẹ fúnra wọn wípé wọ́n ti balẹ̀ sí ìlú Ṣakí ní Nàìjíríà láti orílẹ̀-èdè Germany ẹ ẹ rojú wọn ní ìsìn láti inú ilé nítorí wípé wọ́n jọ ń kọ́wọ́ rìn báyìí báyìí tí ẹ ambulance tó sì léwájú tó sì mọ fọ́n fèrè lùlù tẹ̀lé wọn lẹ́yìn ní ìgbáradì fún àṣetẹ́yìn ti ìyá wọn tí odò lóògbé ìyá akíkanjú ẹ ìyá akíkanjú lójú ògùn ìyá ọba torí eh, ọba ní Sunday Igboho nílẹ̀ Yorùbá pápá jùlọ bẹ́ẹ̀ bá ń sọ ìtàn Yorùbá Nation bẹ́ẹ̀ bá ìdárúkọ Sunday Igboho ẹ̀ tí ìsọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rọ̀ ọmọdọ́mọ wa náà ó sì gbọ́ ń pa rẹ̀ eh, Sunday Igboho rèé o wọ́n ti balẹ̀ gíjà sí Nàìjíríà tí ò sí nǹkan kan tó ṣe wọn ẹra kan ò sì gbọ́dọ̀ yín nítorí wípé eh, bàbá tí a nù èèyàn tí a nù akọgun tí a nù àtẹ̀yìn ogun aṣáájú ogun akẹ́yìn ogun ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó gbé àṣẹ lé àwọn kan lọ́wọ́ ẹni tó dìbí rẹ̀ lẹ́ẹ̀kan náà ni ẹ̀rí ohun tó ń dì mọ́ bàbá Sunday Igboho inú gbogbo àwọn èèyàn ló ń dùn káàkiri lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń bẹ̀rù náà ti ń kìlọ̀ pé Sunday Igboho wọn wà Nàìjíríà o ṣùgbọ́n Sunday ni kò sí tí ó ṣeun ọ ti wá Nàìjíríà o bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbáradì fún ti kẹyìn ti màmá wọn ẹ jẹ́ á gbọ́ bí ó ṣe lọ díẹ̀ ká gbọ́ gbogbo ariwo báwọn yẹn ṣe ń oyè tó ń fà wọ́n lọ́tún lọ́sì ṣùgbọ́n kò sí tí ó sì wọ́n o ṣùgbọ́n látìgbà tí fídíò yìí jáde lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá wọn yọ̀ táwa náà sì ń bá wọn yọ̀ wípé àkóríire o wọn kó àsẹ̀yìndè ti màmá ṣùgbọ́n Sunday Igboho wálé wá jagun o kò wálé wá tún jagun o ẹ jẹ́ kí wọ́n farabalẹ̀ sí òkú ìyá wọn o ṣùgbọ́n fún ẹ̀yin tẹ̀ ń sọ wípé Sunday ò lè wálé nǹkan kan kò tó bẹ́ẹ̀ àbí kọ́mọ̀ tí ì wálé ní ìsìn ó ti wálé o fún ẹ̀yin tẹ̀sí nígbàgbọ́ tẹ́ ẹ mọ́ ń sọ káàkiri gbọ́ yìí sọ yìí níṣẹ́ yín lórí ẹ̀rọ ayélujára lórí social media irọ́ ni old video ni eléyìí ti pẹ́ ẹ̀yin lẹ́mọ old video yẹn ni kẹ́ ẹ mọ́ wá kiri eléyìí àgbà àbálẹ̀ ni ẹ tẹ bá ń gbọ́ pé nǹkan àjá balẹ̀ ẹ àṣẹ ẹja tí a rọba ni ìbá bá wà nílé báyìí ó ṣe ẹ dé ni tí ò sì sí nǹkan kan tí ó ṣe bẹ́ẹ̀ mọ lókèsàn ìjù bẹ́ẹ̀ lọ kò sí ń tẹsí torí àwọn fúlàní wọ́n ti mọ bẹ̀rù wọ́n ti mọ tọ ara ní ìsìn pé a ọkọ àwọn ti dé ọkọ ìyá àwọn. <laughs> Sunday Igboho ẹkùn bàbá dami ọkọ fúlàní Ọlọ́run ó gba Yorùbá nìsàn fún wa ṣùgbọ́n ẹ jọ ẹ jẹ́ kí a jẹ́ kí Sunday Igboho kán rí mú mi o kán fi ọkàn balẹ̀ ṣe ti ìpè ìkẹyìn ti ìyá wọn tí wọ́n wá ṣe nílé nítorí ẹ̀ náà ṣe wá sílé ẹjọ́ gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́rù ti ń bà yín tọkàn yín ò balẹ̀ ọkàn yín ò ní balẹ̀ o torí pé àgbà yorùbá nation ẹni tọ́lọ́run sì fi síwájú wa rèé tó ní kó mọ́ líìdì lọ ọlọ́run ó sì fún ṣe àwọn èèyàn jankan-jankan àwọn èèyàn akíkanjú pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá ṣùgbọ́n ẹni tí ọlọ́run fi ṣaṣáájú wa rèé ní ti yorùbá nation ẹ bá dìtẹ̀jú bẹ́ẹ̀ lọ kò sí ní tẹ́sí o bàbá ti wà ń lé ẹgbọ́ ń fi ọlá fún ẹgbẹ́ ipò fẹ́ni ń gbé sípò ẹ jẹ́ sára fún ẹni tí ọlọ́run fi ṣe aṣáájú Sunday Igboho ni o kò sì sí téèyàn kankan ó ṣe ẹ gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ mọ́ ń forí àgbò méjì lura wọn nù kótó tẹ́ ẹ mọ́ ń forí àwọn ọmọ Nàìjíríà lura wọn ẹ lè rí nǹkan kan ṣe lọ́tẹ̀ yìí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ yín ò lákìkanjú tó ẹni tá à ń perí yìí bàbá sì perí akọni àfidà lálẹ́ gàràgà ẹ dábọ̀ ẹ dákun ẹ bá a pín fídíò yìí ẹ mímí kọ́ mi kùkùté ara rẹ̀ ní mí ẹ bá a pín fídíò yìí kó Baba Sunday Igboho yọ̀ọ̀dà fún yín ọmọ rẹ ní ó gbẹ̀yìn tì yín náà o àárín pẹ́ o àní fi yín ṣàwátì yóò bá ní sùn ó sì wáyé láṣẹ ọlọ́run ẹ bá pín kó kalẹ̀ kó ẹ sì bá fi ayọ̀ yín hàn nínú comment section. àwọn ìṣà owó bàbá dá tó bá ní ìjàmbá mi kì í ṣe lóògùn lójoojúmọ́. Adébítí yóò tẹ̀lé bẹ́ẹ̀ sí wa. Ìgbòho ọ̀sán máa ń bẹ̀rẹ̀ mọ́. Orí inú padà tó jà sí, inú padà tó ní ìgboro, tó ní ìgboro, tó ń dèrò, tó ní ìgboro. Ṣé ẹ̀ máa tó pé lakọni, akọni ènìyàn? Mo fẹ́ dẹ́kun ọ̀sán ọmọdé rẹ̀ mọ́. Ẹ̀ máa tó pé lakọni, akọni ènìyàn? Mo fẹ́ dẹ́kun ọ̀sán ọmọdé rẹ̀ mọ́.

Right. Ọ̀gá lọ́dọ̀ ní ọlọ́dọ̀ akọni gbogbo ní yorùbá akọni ní ìgbẹ́ sunday akọni ní akọni ní. wàhálà àdájú mọ́ náà lẹ́nu ìgbẹ́. àbájọ sùn padà láyé màmí sí ìgbàgbọ́ èrò lórí ìgbàgbọ́ òmàrí. wàhálà àdájú mọ́ náà lẹ́nu ìgbẹ́ àkọ́bí òsùn padà ráyé má mi sí. Ìwà gbogbo lórí bá gbogbo wa ni. Ó ta tó wà ó. Gẹ́gẹ́ gbòó gbogbo ni. Ìgbó lọ́bà ìgbó ṣà. Ìgbó gẹ́gẹ́ ni. Ìgbó ṣà. Ìgbó gẹ́gẹ́ ni. Ẹ máa ṣe abúlákàsì ẹ padà. Kò sí wọ́n ní wọ́n ní bá ìgbó gẹ́gẹ́ ni. Ìgbó ṣà. Ó bàbá já mi. Ewu tó tún sí òtún gbé ní mọ́. Ẹkùn ẹkùn ẹkùn. Àwọn aláàbí ṣe àgbẹ̀yìn. Àtìpadà sọ̀ bá mi. Ewu tó tún sí òtún gbé ní mọ́ wọ́n ti jẹ́ padà ọlọ́ ewu tó lọ́wọ́ tó lọ́wọ́ tó nọ́mbà wà. Ìjọ ọlọ́wọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ bringing a lot of investors. investors. Ó jẹ́ ó wọlé ó jẹ́ padà. Ẹ̀wù Escort Ẹ̀wù Escort ẹ̀wọ̀n mọ̀ Yorùbá ẹ̀wọ̀n àwọn bàbá wa máa ń lò àìkírìtì. Ìgbò ódé ódé ódé. Ó jẹ́ padà. Ìgbò ódé owó bàbá Jẹ́mi. Májà Sọláwà. Ìgbò òsà. Ẹkùn ẹkùn. Ìgbò ọlọ́ ọlọ́ ọlọ́. Ìgbò òsà. Igbohosa. Koiki Media. Igbohosa. Get this broadcast. Oh, Media bringing the one closer to your doorstep. Today being the 22nd of February, 2024. The Almighty Joe Igbohosa ni yẹ́ o. Igbohosa. Igbohosa. Once again, a very beautiful afternoon tea from wherever you're watching from. Thank you, Media bringing the world closer to your doorsteps. Igbo Oza. Today being the 22nd of February 2024, we're live here in Igbo Town, in the town of Chief, Sunday, Akeyemo Igbo Oza. He has come here to lay his mother to rest. Echo. Echo. is here ó bàbá jami ìsì ẹ ó bàbá jami ìsì ẹ. The love is too much. The love is too much. The love is too much. The love is too much. Ẹ ṣe àbúrò kásì. Ọwọ́ ọba dá mi wọ̀ ìgbọ́ òòṣà ìgbọ́ òòṣà owó bàbá dẹ́kun ìgbọ́ òòṣà. ọ̀dọ́ dàgbà níwájú mi ẹgbẹ́ fẹ́. ìgbọ́ wọ́n kó ká jọ ọjọ́ ẹ máa bá a ṣe ẹ̀ṣọ́ fún àwọn tí ò mọ́ bó ṣe lọ láti lè mọ̀ pé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣàyè sílẹ̀ láì fàǹdà rẹ̀. ìtọ́ọ̀dà ìtọ́ọ̀dà ẹ ẹlúkà ẹ ìtọ́ọ̀dà lálẹ́. ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ jẹ́ kí ẹ má sọ̀kalẹ̀ ẹ má sọ̀kalẹ̀. Yeah, yeah, definitely. ó yà ànà. bàbá yìí kí ló dé ẹsẹ̀ mi náà fẹ́ sọ̀rọ̀ bàbá yìí dẹ́ ẹ lọ sọ́dún wájú mi ẹ lọ sọ́dún wájú ah, ẹ dúró ẹ ṣàdúró tì í. Koiki Media bringing the one closer to your doorstep. Ẹ dá yàn mọ̀, ọlọ́ọ̀. Igbó òòṣà, ó bàbá dá mi. Igbó òòṣà. Koiki Media. Oya gbé wọn. bringing the one closer to your doorstep.

कोई नहीं था अपने बहुत कुछ ऐसे बस हवाला इतिहास है कोई नहीं था Westcott ṣe tẹ̀lé lẹ́yìn Ojai ọmọ Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media ọ̀nà ẹ Ojai ọmọ Koiki Media number one Koiki Media. Ẹgbẹ́ láti Angu. Koiki Media bringing the world ẹ má sọ̀kalẹ̀ ẹ má sọ̀kalẹ̀ mí ìtọ́ mí ìtọ́ ẹ má ṣe má ṣe. ó yìí mi dé abéjọ tó wà lọ́dọ̀ mi ṣí ẹ broadcast. Master pẹ̀lẹ́pẹ̀lẹ́. Oró bàbá Dámì. Oró bàbá Dámì. Igboho Ọ̀ṣà Igboho Ọ̀ṣà ó yẹ lọ lọ lọ báyìí báyìí lọ lọ Igboho Igboho Igboho Ọ̀ṣà ó bàbá jami ó tiẹ ó ti jami tiẹ fún kíbi tiẹ ọba wà ọlọ. Fún kíbi tiẹ bring the one closer to the one. Koiki Media bringing the world closer to your doorstep. Ah, the love is too much. Too much. Too much. I remember this time two years ago. Too much. In a go, go, go, go, go, go, go, go. Ọ̀gá yọ̀ngàn. Koiki Media.